What are you doing here? kí mo ṣe mi báwo nílé boyfriend mo ṣe máa sọ pé kí mo ṣe lè boyfriend mi and ó jẹ gomu se delicious meal ẹ wa. delicious meal mi báwo it's not about the food o pè mí kó tó máa bọ̀. Abíọ́lá Kọ́ńsọ́lá wọ́n bá ibi yẹ. sista ẹ má sọ fún mi pé boyfriend yìí ni. kí n má sọ fún mi pé boyfriend mi tí mo sọ àbí boyfriend mi tí mo sọ lélẹ̀ Adisa lo pe boyfriend ẹ̀ náà now. lélẹ̀ náà. àǹtí mi láàrin náà làdìsá láàrin làdìsá ó kàn ṣe mí. kí ló ń ah, ṣe é ní sùúrù. Ah, ah, what is going on kí ló ṣẹlẹ̀ kí ló parí sísá. àti mi ẹ fẹ́ bí sílẹ̀. ẹ jọ ṣé ẹgbẹ́ àbúrò yìí ni wọ́n àbí ẹ̀gbọ́n àbọ̀ rẹ̀ yìí ń fẹ́ fi ẹ̀dùn wọn sùn. ṣé ìmọ̀ kan tó ṣe fún mi wọ́n ń bá mi ṣe ní nǹkan wọ́n bẹ́ gbọ́n mi náà nìkan so mo fẹ́ mọ̀ kí a kí bí a kí n pààyàn àbí kí n má pààyàn báyìí. abẹ́ ya wèrè ni. ẹ jọ nítorí ọ̀làǹre náà ó ṣàǹgbọ́n nǹkan tó ń sọ bá sọ̀rọ̀ tell me it's not true. Lanre I know this is what I've been avoiding right from day one what is this. Lanre kí ló ṣẹlẹ̀ náà gan. mo lálàá pé èèyàn kan bá mi sùn lójú oorun bó mi ò rí fèsì ẹni yẹn sẹ́mi pé pásítọ̀ Adébíyì yìí ló gbogbo orí ẹ̀yin ọmọ ìjọ ni. hello brother Philip. bàjẹ́ wá bàjẹ́ wá. ó ti rí sọ́ọ̀sì wa. Ah, kí ló dé. tó ti yọ ìbànújẹ́ sọ́ọ̀sì tó bá ń gbọ́ wọn pa tiẹ̀ jẹ́ sọ́ọ̀sì sọ́ọ̀sì yìí ni. Jolake was big. Your husband is the main person. Ah! Jẹ́ wá fẹ́ra wa pásítọ̀ adébíyì olóore lọ́wọ́ sìn. ṣé rí iṣẹ́ tí mo gbà sí iṣẹ́ tó lọ agbélé mi lọ́wọ́ ó fẹ́ lè jẹ́ kémi gan máa ráyè ara mi. In all situations, we praise your name. Oh. báwo lèèyàn kan ṣe máa wà níbí méjì at the same time. látijọ́ tẹ̀ ti ń lọ ta ló ra kẹ̀kẹ́ nù yín rí. gẹ́gẹ́ tí mú mi ṣe ń fíìmù sí i pẹ̀lẹ́ nurse nurse please help help mi ò mọ́kàn dédé collapse ni ìsorí. ẹni sùnmọ́ ẹni sùnmọ́ ẹjọ́ kí ló lọ́wọ́ ẹni ètò ìwọ̀n lẹ́jọ́ kó ẹjọ́. nù kí ló dé ọkọ àfẹ́sọ́nà mi ni. àwọn àmọ́ àjẹ́ kan tó tó ṣiṣẹ́ wọn ẹjọ́ ẹjọ́ kó ẹjọ́ ẹjọ́. Ah, bèbí kí ló ṣe. àwọn ọmọ ayé ìjókòó. bèbí bèbí bèbí. Baby, báwo la rẹ báyìí ah, ẹjọ. kí ni nǹkan tó ṣe báyìí ṣe máa gba ẹ̀jẹ̀ mi sìn ni o ó dìgbà wo. madam ẹ calm down ṣó ti kó tó máa ṣẹlẹ̀ sí ni pé mo gba ẹ̀jẹ̀ yín so máa ń mú lọ lab láti lọ ṣe test lé lórí so tẹ́ ẹ bá ní àrùn kankan àbí tẹ́jẹ̀ yín méjì bá ti papọ̀ kò sí problem ẹ máa lè donate fun. wọn but if there is any problem with your blood mi le gbà ṣó ti yẹ yín kó tó máa ṣẹlẹ̀ sí ni pé ẹ̀jẹ̀ gba ẹ̀jẹ̀ yín. kò sí wàhálà kò sí wàhálà nǹkan kò ń ṣàgbọ́dọ̀ ṣe eré mọ́ ní nǹkan kò gbọ́dọ̀ ṣe òun ni mo ní láyé lọ́rùn. gbọ́dọ̀ lè ṣe wọ́n láti gbà tètè sanwó láwọn dókítà tí àtẹ́ǹtì sí wọn bẹ̀rẹ̀ kò sí problem. ṣe ṣe ṣe ṣe o. madam ẹ fọkàn balẹ̀ kò sí nǹkan kan ẹ má wọrí. ti pọ̀ mo ti pọ̀ mo ti pọ̀ ooo. madam ẹ fọkàn yín balẹ̀ kò sí nǹkan kan ẹ ti gbé ọkọ yín débi ìbàrẹ̀ yẹ kọ́kọ́ yín ti balẹ̀. ti ẹ̀ yà mí lẹ́nu nǹkan kan ò ṣe Raymond kò dẹ̀ kí n ṣe pé bóyá èmi àti ẹ̀ à ń ṣeré jù àbí nǹkan kan ó kọ̀ déédé sọ pé ó ń rẹ òun láti inú wá the next thing ó dẹ̀ collapse bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní rọ̀ṣẹ̀ bọ̀ lọ síbítì nìyẹn orí kọ́kọ́ gbọ́dọ̀ ṣe Raymond o. o nǹkan kan ò ní ṣe Raymond jẹ́ ká dúpẹ́ pé o wà round tó lè rẹ̀ pẹ̀lú ọ̀sìn kìíní ìwọ ni wọ́n gbọ́ pé o ṣe gan o kó àdúró tiẹ̀ kí ló dé. yeah because as ni wọn and rh negative ni blood group yeah i'm an idan tó ní the same ẹ̀jẹ̀ pẹ̀lú wọn tó lè donate fún wọn a nílè lọ jẹ yín. tó bá jẹ́ bẹ́ẹ̀ èmi ni bàbá ẹ̀ the same blood group ni wá so ó yẹ kẹ́mi lè donate fún. ok sir tó bá ti lọ́sẹ̀ máa tẹ̀lé mi. ok and madam ẹ̀yin sọ lẹ́ẹ̀kan pé èèyàn ní but result tó wà bí ó jẹ́ kí n máa mọ̀ pé as ni. mi ò lè jẹ́ as èèní mi mi ò ń sick kan kò kí ń ṣe mí. ẹ ẹ sick kò mí ni pé èèní àbí as ni àbí anything nǹkan tẹ́ máa ní láti ṣe nísìnyí pé máa lọ sí lab ẹ máa lọ check ara yín dáadáa to get it right she understand. dadi èyí ṣàti ẹ̀tẹ̀lé wọn kẹ́dùn nísìnyí fún gbọ́dọ̀ ṣeré mọ́dọ̀. ṣé kò ní ìtì ìgbà tí jẹun. kò ní ilé máa wọlé kọjá kalẹ̀ ọjọ́ yẹn. àbí kí n mú. Ah, bá jẹ́ ẹ̀sìn. Ẹ lè fẹ́ra o ẹ lè fẹ́ra rárá ni. ìyàlẹ́nu ló ṣe ń jẹ fún mi o torí èyí ni mo máa ń pera mi because mi ò kí ń sick mo dẹ̀ strong báwo ni mo ṣe máa wá jẹ yes. ẹ kò yí ẹ ò lè sick torí àgbo tí mò ń fún ẹ mọ̀gbà tó wà ní kékeré títí dìsìn àìmọye oògùn tátìrà tátìrà ọpẹ́lọpẹ́ Ọlọ́run ìdí nìyẹn tí mi fi jẹ́ kó lọ gbé ní campus kó máa gbalé lọ sí school kí lè mójútó ẹ ó dẹ̀ lójú oúnjẹ tó yẹ kó o jẹ àti tí ò yẹ kó o jẹ. omi ò ṣe ìlú ẹ̀kẹ́ máa sọ̀rọ̀ báyìí náà bọ̀tẹ́ yín náà mọ mo ṣe nífẹ̀ẹ́ raymond náà ẹ̀ kò kí sọ̀rọ̀ genotype ló yẹ kó dé ní ìjúlẹ̀ láàrin mi àti i love him so much. èmi ni mo mọ̀ kó tójú èmi àti bàbá ẹ̀ rí AAS àti AAS kò fẹ́ra wọn ah ṣó mọ̀ kó tójú èmi àti bàbá ẹ̀ rí ná tí ò bá ṣe ọpẹ́lọpẹ́ ọlọ́run àti pé chíńjì díẹ̀ wà lọ́wọ́ wa òun ló gbé èrò kò tún wá lọ kó sírù kan tèmi kó sí kó jọ ẹ lè fẹ́ra ẹ lè fẹ́ra mo ti sọ fún yín o kò sí kan tó ń jẹ́ ìfẹ́ lọ wá èhè kẹ́ fẹ́ra yín bẹ́ẹ̀ as àti as jọ kò ní ṣorí burúkú má jẹ́ kí tún kò sí wàhálà mi. wo kó yẹ báyìí sẹ̀ sọ̀rọ̀ ni o as àti as ah mo mọ nǹkan tó ju èmi àti bàbá ẹ rí owó ló gbé dúró ọlá ọlọ́run àtowó ọlọ́run ló ní kí chẹ́ńjì díẹ̀ wà lọ́wọ́ wa. ó dẹ̀ ṣe sùúrù lórí ọ̀rẹ́ ṣe sùúrù náà. ẹ má sọ pé kí n ṣe sùúrù sùúrù bí báwo ẹ wo ẹ kí n sọ kọ́kọ́ fún yín o gbogbo nǹkan kọ́ ni sùúrù máa yanjú bẹ́ẹ̀ dẹ̀ ni gbogbo nǹkan kọ́ ni ìbínú máa ń bàjẹ́ ah, mi ò lè lajú mi sílẹ̀ kí tá àlùbọ́ kó wọ̀ náà bọ́tọ̀ ọmọdé yóò ń ṣọmọdé náà wọ́n mọ nǹkan tọ́wọ́n fẹ́ àti nǹkan tọ́wọ́n ò fẹ́ they know how to go about it. go about what? go about what? hey kẹ́ẹ̀dẹ̀ máa wò ó ọjọ́ tí Raymond mú ọmọ yìí wálé gbogbo questions tó yẹ kí n béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo ẹ̀ pátápátá ni mo béèrè ọmọ yìí sọ fún mi pé aa lòun aṣọ parọ́ fún mi ni ẹ̀yin náà wò ó ṣó yẹ kí ọmọ gidi kó máa parọ́ ṣọmọ gidi máa ń parọ́ ni. ẹ má get oyin wrong o kò mọ̀ pé as lòun aa ló máa ń pera ẹ̀. ó jẹ́ gbẹ́nu títí ẹ dákẹ́ ó bóyá ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ bí ẹni tó jatọ́ lẹ́nu. ṣé ó fẹ́ sọ fún mi wípé bóun ṣe dàgbà tó yẹn òun ò mọ genotype òun kò mọ̀ yàtọ̀ nínú aa àti as ní ayé òde tá a ah Raymond I'm highly disappointed in you. má ṣe sùúrù má ṣe sùúrù. Ah, ah. ẹ ti ń gbọ́rọ̀ ìjù bó ṣe yẹ lọ I mean Anthony náà lè máa mọ̀ okay for an instance even me tí ó bá kí n ṣe organisation tí mo submit proposals in last week tó insist pé mo gbọ́dọ̀ mú medical report mi wá all along I've always just known that Hey, A mi ò mi ò bother about blood group so all I'm saying is why don't we give her the benefit of the doubt. hey hey ta ló ń jẹun tájà ń jùrù ẹ̀mí ló ni mo ti sọ fún ọ yìí pé tí àwọn àgbàlagbà bá ti sọ̀rọ̀ nínú ilé kó má máa dá sí mọ́. Ah! ọjọ́ òní yẹn bẹ̀rẹ̀. but mom i'm also a member of this family ọ̀rọ̀ tó concern life ẹ̀gbọ́n mi là ń sọ my only brother ọlọ́run jẹ́ kẹ́ bá arìn pẹ́ ni tíyẹn ti dáàdì ti bá dàgbà tẹ́ dòdò ìyẹn tí ẹ pẹ́ ọjọ́ máa máa wọra lójú rẹ̀ àfi tó bẹ́ẹ̀ pé of course ẹ ti lọ́mú kẹta síta but if not. ẹ ẹ lọ gbogbo ẹnu ẹ sọ̀rọ̀ no. pé gbogbo ẹnu ẹ sọ̀rọ̀ kó jẹ́jú mọ́ mi ẹ sọ̀rọ̀. kò yẹ kó dákẹ́ kí ló ń tó fẹ́ dákẹ́. <laughs> well done ó ti dàgbà náà òun náà ti dàgbà ó ti mọ bó ṣe ń sọ̀rọ̀ fún yàn àbí ah that's good bravo. ẹ má bínú ẹ má bínú ma. now you read my lips ìwà àtòyìn ẹ ò lè fẹ́ra yín That's final. Hey, Ida, Ida. She's my wife. She's my wife. Eh? Why is your wife doing this? Why is mommy treating me this way? She's my wife. mo dẹ̀ mọ bí ṣe ń bá nǹkan mi sọ̀rọ̀ so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ dàda mi ṣé o ti gbọ́. I'm talking about the love of my life here and ẹ gbọ́ gbogbo nǹkan tó ń sọ now. ẹ ẹ òun ń rí jọba rẹ ni òun ń rí jọba rẹ ibi yóò bá rìn lóbodè pálábá wọn sáré sáré àsàpàjúdé ajílẹ̀ lọ bẹ́ẹ̀ kò fi wàdú sọ wọ́n wọ́n bí ẹ̀ lọ́lẹ̀ òun gbọ́ ọmọ ẹ̀ e náà jó tọ́bẹ̀ kó wájú kó ta tó bá kẹ́yìn e kó ta tó bá. Mr. Matthew. Mr. Matthew. Um, excuse me. Um, do you need help? Yes. This is my first time of coming here, so oh. and I don't really know how to oh. operate the. I see. Come, let me let me show you. Wow. Because I don't think Mr. Matthew is on duty today. Wow, thank you. What's your name? Um, my name is Raymond. Raymond, okay. My name is Oye. Oye is it Oyin Damola or Oyin Consola? Oyin Oluwa. Oyin Oluwa. This is my first time hearing Oyin Oluwa. What a beautiful name. Yes. It's for beautiful people like me. Yes, <laughs> you are beautiful. Thank you. <laughs> um, so. so, shall I? Yes. Like this. And put your legs inside. Wow. This way, yes. Oh. Mm. Now. You okay. keep this by the side, then this by the other side. Okay. Yeah. Just stand like that. Now, I'm going to put this on. Okay. Uh. No, no, no, no, no, no, no, take it easy. No, no, you are not gonna fall. Are you sure? Just, no, no, no, no, no. Just, no, no, no, no, no, no. No, stand properly. Stand properly. Stand straight. Stand straight first. Stand first. No, no, no, no, you're not going to fall. Yeah. up, up, up, up, up, up. Now open up, open up for you to get inside. Yes, that's it. That's it. That's it. That's it. I'm enjoying it. How are you feeling now? Better. Better. Yeah, come on. Yes. Yes. you can do it. Yes, you can do it. Hello, ìfẹ́ mi, ibo lo wà? Mo ń bọ̀, mo ń bọ̀ ló kàn ń sọ látàárọ̀. Um, anyways, um, mo wà ní usual spot wa. Oh, okay, okay, I'll be expecting you. All right, darling. Obìnrin, Come on, take time for me. We don't call me. Ọ̀rẹ́ Boy. wọ ẹ̀. Ah, àṣẹ tètè débi tán. Darling. You didn't tell me you were coming with Funke. Oh, How are you? I'm fine, darling. Oh uh, <laughs> okay. How are you? Great. Oh, ah, I'm getting a hug at least. At Ooh. You're not serious. Don't tell me. Ṣé òbí ni ṣá? I was one that told her pé you know she just come and pick me college on my butt. Oh. You look good. Thank you. You're not looking bad yourself. Um, You're a méjì It's ó yára wọn bẹ́ẹ̀ ni. <laughs> oh anyways kí ni kí n fi beautiful ladies lálejò like what should I get for you guys. baby má wò rẹ hmm? jẹ́ kí get in contact with you ṣe and I promise you I'll come with your favourite trust me, ọ̀rẹ́ mi. bóyá ká jọ lọ get ẹ. Oh. Oh. má stress ara ẹ náà mú bọ̀ mú bọ̀ mú bọ̀ <laughs> all right darling. okay all right. baby má pẹ́ o. Mm. Mm. Raymond mm-hmm. that aside èmi àti ẹ ṣùgbọ́n alọ́rọ̀ ṣá yes now ṣó ti gbàgbé ni. kí ni ẹ. this one that you are doing hmm. <laughs> ṣé kò ń ṣe nǹkan tó lè ṣá what is it tell me. Ah, okay Raymond tabanika wọ̀rọ̀ yìí náà um, kò le but on the other hand ó fẹ́ le díẹ̀ kò sí bọ́rọ̀ ṣe lè le tó hmm. èèyàn máa sọ́nà mi what is it please tell me. <sighs> ok ọ̀rọ̀ yẹn ó ní láti ṣe the both of you with you and my friend Oyin bẹ́ẹ̀ ni mo hmm. Raymond I will appreciate it if you can tell me the truth I'm looking at it. èmi we are no longer friends That's what the sisters I hope you understand yeah, so anything tó bá ti concern or any directly it concerns me so that is the reason if not akọ ni pé you understand I should not look into it but Raymond yeah. I appreciate if you can tell me something and that's the truth you really need ọ̀rẹ́ Raymond, or you're just dabbling because. Oh, ọkùnrin yẹn o mo ní láti béèrè lọ́wọ́ ẹ̀ ṣé o nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi gangan ọ̀hún you just you just playing with your heart let me use it that way. Fúnkẹ́ um, inú mi dùn pẹ̀lú question tó béèrè yẹn at first nígbà tó sọ pé ọ̀rọ̀ tó fẹ́ bá mi sọ ó ní ṣe pẹ̀lú èmi àti babe mi ẹ̀rù kọ́kọ́ bá mi pé àbọ̀ ah, the last time I checked ah níjà tì náà but pẹ̀lú nǹkan tó wá sọ kalẹ̀ to be honest you have every right That's a very irú question to bring here because you guys are no longer friends you guys are sisters and tabanikawo seriously mo love Oyin I love Oyin so much in fact words cannot even describe how much I love her I'm serious ṣùgbọ́n mm-hmm. ìfẹ́ tí mo ní sóyè ó dàbí ìfẹ́ tí òbí ní sí ọmọ ẹ̀ in fact ó ju ìfẹ́ tí òbí ní sí ọmọ lọ ká sọ pé inú ṣe ṣe bí gbá ni ò bá rínú mi kó mọ bí mo ṣe nífẹ̀ẹ́ òyìn tó but Labatuniko Atuwu from the other side, if there is anyone to be scared here, mm. I think I should be the one. Because ìgbàgbé mo máa ń rò pé ah, ṣó yín nífẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí mi gan ṣe nífẹ̀ẹ́ ṣá. Because nínú àìtèmi èmi ti gbóyin sílé gẹ́gẹ́ bí ìyàwó o. I'm telling you. Yes. What you're trying to tell me sin ni pé o nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi like gidi gan ni. Tó bá jẹ́ bẹ́ẹ̀ then Raymond. <sighs> Wait. Tí bá lè get it like seriously. Nǹkan tó ń try láti sọ fún mi ni pé o nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi like hundred percent. Like hundred. Like hundred. Ah tó bá jẹ́ bẹ́ẹ̀ kò sí problem. ah ah, ah. friendship Ah. o. <laughs> oyin olúwa. mo babe. Ah, bínú Me, Lè pọ̀ o. Mi so you just have to ah. manage days. Yeah, can I Ah. Yeah. You don't mind? Ah, lè pọ̀ o. Ọ̀rẹ́ mi. Of course. Of course, of course, of course. Babe, kí pump? Ah, already. Hmm. I'm so... <sighs> Congrats. <laughs> Congratulations. And what? You and your love, Naklin. Share. <laughs> You know I love you. Oh, I do. Mm. I do. <laughs> Oh, I go love you. oh. So I'm gonna do Thank this you, for darling. you, ladies. So I think yeah. we need to cheers. Yes, right? toast. So ah, who are very important. You guys should wait for me now. Uh-uh, we are. Yeah. yeah. <laughs> so toast to good life, right? Yeah. And toast to love birds. <laughs> yes. Sir. So love, love, and love. And love. <laughs> I kò lè solve ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o at ah, mo mọ̀ pé ìwà ti Raymond ẹjọ́ nífẹ̀ẹ́ ara yín gan in fact ẹ lè fẹ́ra yín but ọjọ́ ọ̀la ẹ̀ gan is more important is very important. Eh? Fuck. Eh? kí ló sọ lẹ́nu tí ó dùn yín. ṣàmà ti torí ọ̀la ká dábànújẹ́ sí ni èwo nínú wa gan ló mọ bóyá òun máa dọ̀la ẹ ṣe jẹ́ ká lo ìní bí ní ṣe wá ká wá wọnú àbáyọ fọ́la. ọ̀rẹ́ mi mo understand pain ẹ̀ gan bó ṣe rí nǹkan tí àgbàlagbà máa rí lórí ìjókòó tọmọdé bá gun skyscraper kò lè rí mọ́mí náà ń gbìyànjú i mean o lè wá fẹ́ Raymond lẹ́nu kí wàá lọ bímọ kí wàá lọ bí sickle cell àwàlà yẹn máa pọ̀ jù fún ẹ̀ náà ọ̀rẹ́ mi think about it o lè fẹ́ Raymond. ṣàbá ti torí pé a fẹ́ kú. Kama má wá sùn mọ́ ṣé pé kí n má fẹ́ Raymond ní solution ni àbí ká wọnú àbáyọ. wọ́n jẹ́ kí n sọ fún ẹ ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ni pé kí ìwà àti Raymond kẹ́ má fẹ́ra yín torí ọjọ́ ọ̀la àwọn ọmọ yín ẹ má káwọn ọmọ yín sí wàhálà ojú mi kọ́ níwọ̀ pẹ̀lú ẹ̀sìn máa fẹ́ra yín ṣùgbọ́n kó yá ètè kó jáwọ́ kò bẹ́sẹ̀ sọ̀rọ̀ kó má bàárẹ̀ mọ́ sọ̀rọ̀ mọ́ ọ̀nà báyọ̀ kọ́kọ́ tí mo rí fún ẹ o. ọ̀rẹ́ ṣùgbọ́n nǹkan nǹkan tiẹ̀ máa ń sọ sí mi lọ́kọ̀ àwọn ọkùnrin máa ń tẹnu mọ́ wife material wife material ilé wife material yẹn wife material jọ kí ni nǹkan kí ni difference pé ok èèyàn máa mọ̀ pé eléyìí wife material eléyìí eléyìí ò kì ṣe wife material because oríṣiríṣi obìnrin ló wà ń ta. ọ̀rẹ́ ọ̀rẹ́ sórí tọ́pìkì ńlá ló mẹ́nu lé yẹn o bẹ́ẹ̀ ni tọ́pìkì ńlá ni lọ́rọ̀ ti tèmi o ìwà la fi ń dá wife material hmm. ìwà. so ìwà lèèyàn fi mọ wife material. ọ̀rẹ́ ìwà lẹ́wà nítorí àwọn èèyàn wọn ṣe sọ wípé obìnrin tó bá ń lọ sílé ọkọ ìwà ni kó mú dání ṣé o mọ̀ pé nínú ìwà òun ni ìbẹ̀rù ọlọ́run wà ṣé o mọ̀ pé nínú ìwà tó rí yẹn ni ìsìn ọlọ́run wà òun ni ìtẹríba fọ́kọ wà inú ẹ̀ ni ìṣòtítọ́ sí ọkọ wà òun ni ìpamọ́ra wà nínú ìwà ẹ̀kọ́ṣọ́ yìí ni àpọ́nlé ọkọ ká ṣe pẹ́pẹ́ fúrú kọ́kọ́tà ọkọ mi nínú ìwà tá à ń sọ yìí náà ni gbogbo nǹkan tá à ń sọ yìí wà tóbìnrin bá ti níwà ó ti lóhun gbogbo ìgbà obìnrin tó bá níwà ẹ máa rí i pé tí àwọn ẹ máa ní ah ó ti ṣe ẹ̀fọ́ fọ́kọ ẹ̀ jẹ ó ti ṣe gbá fọ́kọ ìwà ni ó fi wà ra ọkọ yes you get it. ìrìn yẹn sàn o. that means pé inú ọlọ́pẹ́ ni mo wà o inú ọlọ́pẹ́ báwo <laughs> lọ́nà ó tún nìyẹn. wípé ọlọ́run taari obìnrin bí oyin olúwa sí mi ni because oyin olúwa tẹ́ ń wò yẹn òun ni definition of ìwà tẹ́yìn méjì ń sọ̀rọ̀ nípa ẹ̀ oyin olúwa ní ìwà ó ní ẹwà gbogbo nǹkan tọkùnrin ń wá lára obìnrin ló pé sóyin olúwa lára. ṣé o rí ọ̀rẹ́ kò parọ́ o yes now oyin ọjọ́ tí mo fojú mi rí ọjọ́ yẹn ni mo ti mọ̀ wípé ìyàwó olélele. Hmm. Hmm. ọ̀dẹ hmm ọ̀rẹ́ mi jọ̀ṣọ́ ń kọ́ sórí ni. amòye ẹ <laughs> nà mo tó tó sọ̀rọ̀ sí kejì tàbí mo ti rí Òṣòlúwa mo ti rí eh, pé wife material ni ó yà mò ń lọ. ìkọ́jẹ́ yóò mọ̀ pé mi lójú inú ẹ̀yin ò lójú inú. bẹ́ẹ̀ ni ah. bàbá wa wẹjú. <laughs> because ó mọ the girl so cool. Hmm, kò sí bó ṣe rí mi báyìí ló ṣàpọ́nlé mi. tó bá rí jẹ́ kí n ṣe léyìí ṣe ìgbélé yìí wá mm, mm. Oh. but really to be honest Onyoluwa has this aura. When you see her, you will just love her. You will love her spirits, you will love her behavior, you will love her appearance. Like, she's full of life. Ọ̀rẹ́ mo kí because in this age and time, trust me, it will be very very difficult for you to see or find someone, I mean, of a very young age She yẹ pé understand and all that but then trust me, you're lucky. For real, you, I count you very, very lucky. You see this love thing, mm. it go reach everybody. Go reach you, go reach you. A person wey wan make love reach ah, am now. Ilé ilé ìlú ọkọ sí. Bọ̀ dúró ọ̀rẹ́ mi. Ìgbà tó ti ẹ̀ ń béèrè ń pa kí ni èèyàn ṣe mọ wife material. Uh, ọ̀gbẹ́ni ṣé o ti fẹ́ marry ni. jọ ṣé mo ṣé mo send iv sí ẹ ni. àná ah, ẹ kò yé mi ni. wọ́n ṣe wá street èmi tí mo wà ní serious relationship gan mi máa béèrè pé. a ní o lè ní jọ o fẹ́ jalè ní èyí tó ṣe kò tí ì tó. ìgbà onígbà máa bẹ̀rẹ̀. See, mom, see She can be so funny. I start saying things ọkàn tí ìfẹ́ lásán ni do you get. ẹ kú jókòó àǹtí hello ah, ẹ̀gbọ́n Edmond, sọ pé kí n sọ fún yín pé àwọn she will be with you shortly. okay uh, kí mọ́mí ṣáà tètè dá wa lóhùn because àwa ṣì níbi tá à ń we are in a hurry Abi, babe. whatever but oh, wait. Abi. What? Ah no, mo ń wọ́ndà ní bóyá o gbé sẹ́gbẹ̀ẹ́ àbò gbé because really Raymond oh, gba training o. Oh. how. how is ládùúgbò gbogbo ẹ̀kọ́ tí mo ti ń fún ẹ on relationship tips and everything Oh, ò tiẹ̀ mú kankan lò you bring somebody home for the first time not even anything to entertain her it's wrong now. <laughs> kò rí bẹ́ẹ̀ yẹn o. èmi mean you must open me ò anything. Abby. ah no no and that is not possible not in this house. But she says she's fine. Eh? And Rima, I said it's not possible not in this house. All right, ma. Listen, my love, as long as you're in this house, you can not be okay. You have to eat something. You have to be comfortable. Yes, Ishileini, you have to be very, very comfortable. And um, you see, it's just normal to Pay if I meet mommy or anything. As long as I certify you okay in this house, you're certified already. You don't need to. Your mind should be at rest. ṣètìgbọ́n ẹ because nínú ilé ìbúṣe tóbi tó èmi ní ìyá gbogbo everybody mm. yeah no jokes though, no jokes. ìyá gbogbo. and here comes my daughter I told you. <laughs> I told you. ó kọ sọ̀rọ̀ ẹ̀ di aláròye ó kọ bẹ̀rẹ̀ sí ní rojọ́ látẹ̀ nǹkan ṣá ah ó ga lára ẹ̀ wo ṣáà bọ́ sí kitchen bẹ́ẹ̀ yẹn kó lọ sóúnjẹ tíyàwó ẹ̀gbọ́n ẹ̀ máa jẹ ẹ ti gbọ́ mà. my pleasure. <laughs> oh pẹ̀lẹ́ my dear oh no no no no dìde dìde ilé ọlá ló we don't do that here. um, sisi mi ẹ̀kẹ́ ẹsẹ̀ ni tó jókòó ìjẹ́. kí ló mean mi ò ní láti máa guess ó ṣàgbọ́n gbà tí mi bá búrò ẹ̀ sọ̀rọ̀ ń sìn yín pé kó lọ ṣe oúnjẹ mo ti mọ bó ṣe jẹ́ already adùn ti ṣàlàyé gbogbo everything fún mi in fact mo ti rí picture ẹ gbogbo nǹkan tó yẹ kí n mọ̀ nípa ẹ gbogbo ẹ ni mo ti mọ̀. adùn tí ẹ láṣẹrẹ kọkọ so adùn. <laughs> come on. àṣírí àṣírí nínú ilé yìí ìwọ náà dẹ̀ believe ẹ̀ ìyẹn ò lè possible. i know i know. <sighs> darling fọkàn ẹ balẹ̀ ilé nílé ẹ bá mo ní ìbéèrè kan fún ẹ ṣé lóòótọ́ ni o nífẹ̀ẹ́ ọmọ mi. mọ́mí ẹ ṣé gan ni mo dẹ̀ appreciate question tẹ̀ bí mi ṣẹ́rí ma mm, ah. mo. Mm. No, no, no, no. Mo fẹ́ kó take time yìí. As in, mo fẹ́ kó lọ sílé, kó lọ rò dáadáa, kó pe àrò àti ọ̀dọ̀fínú ẹ̀, kó pe wọ́n jókòó, kó wá béèrè fúnra ara ẹ̀ nínú ara ẹ̀. Ìpè lóòótọ́ ni mo nífẹ̀ẹ́ bọ̀bọ́ ẹ̀ àbí mi ò nífẹ̀ẹ́? so eléyìí tó bá jẹ́ nínú méjèèjì wàá wá padà wá wàá wá ṣàlàyé fún mi ó ti yẹ bẹ́ẹ̀ yẹn um, nǹkan kan ni mo wá fẹ́ o sori bó ṣe ń wò mí hmm. tó bá ń sọ yìí pé ajá ọlọ́mọ èmi tí mo wà níwájú ẹ̀ ni mò ń jẹ́ bẹ́ẹ̀ àwọn ọmọ mi mi ò fi wọ́n báyàn ṣeré rárá o torí pé wọn ò ju méjì yìí lọ but the only thing tí mo fẹ́ látọ̀dọ̀ ẹ̀ ìyẹn tó bá jẹ́ wípé lóòótọ́ ló nífẹ̀ẹ́ ọmọ mi ìdùnnú ẹ̀ òun ni mo fẹ́ látọ̀dọ̀ ẹ̀ am I clear? alright ma I will try my best to make him happy. no don't try. I want you to make it possible. Yeah. Onjembo, Abi, o need anything? Sọ for me personally. No, um, she's fine. Um, mi ò fi pamale dúró because oh, actually in the a no. sísí mi ṣé mi sọ fún you looking like that now. why you doing this to me. o ṣáà gbọ̀ngbà tí mi sọ fábúrò ẹ pé kó lọ sún oúnjẹ fún un. ṣé kó jẹ ẹ waste ni. sísí mi she will eat it some other oh. time she don't understand. Ọmọ àìlera àìlera wàá mọ̀ ọmọ àmà nílẹ̀ ọmọ àmà nílẹ̀ òkú tó sókùnkùn lójú aráyé kedere lójú ọlọ́run ọba ibi yóò bá rìn lóbodè pálábá wọn sáré sáré àfàgbàjúdé ajílẹ̀ olùlọ bẹ́ẹ̀ kò fi wàdú sọ wọ́n wọ́n kì lọ́lẹ̀ òun gbọ́ ọmọ ẹ̀ náà jó tọ́ba kò wájú kó tá tó bá kẹ́yìn kó tá tó bá kù wọ́n nìkan kó tẹ́ lù ara rẹ̀. What's wrong? mo mọ̀ wípé ìwà ti máa ro oríṣiríṣi mi ò dẹ̀ fẹ́ kó rí mi gẹ́gẹ́ bí ìkà o mo mọ̀ nǹkan tí mò ń ṣe bẹ́ẹ̀ nǹkan tí mò ń sọ ó yé mi títí ẹ náà ni mò ń ṣe. mọ́mí bọ́ àwa méjì kì í ṣọmọdé náà ẹ wo mo dẹ̀ ti make research lórí tí as àti as tó ń bá fẹ́ra wọn mummy as a matter of fact only lè bí aa. that's not possible orí ẹ̀ irú ẹ̀ mo gidi gan ni kas méjì kan bí aa ìdí tó fi máa advice wọn nìyẹn pé kí as méjì kọ́ má fẹ́ra Tori torí wípé as ati ss ló máa máa bí Um, mommy. You know how much I love Oyinoluwa. I love her so much. She's the only lady I know. She's the only one that I have got. Mummy, Sherry, tí AS àti AS tó bá fẹ́ra wọn. As a matter of fact, tóyàn bá lóyún, tá bá lọ sí hospital láti inú oyún, a lè check genotype more. So tó bá dẹ̀ jẹ́ pé SS or AS ni, I'm a word wonder, so we know what to do about it. Oh, ṣe rọ́nà níbi nǹkan tí mò ń So èmi ni mo mọ wàhálà tí mo ṣe lórí bàbá yín wàhálà tí mo rí lórí bàbá ẹ òun ni mi ò fẹ́ kí wọn náà tún tẹsẹ̀ bọ̀ o lè fẹ́ as no matter what torí risk yẹn ti pọ̀ jù ìdùnnú ẹ ni mo fẹ́ ọkọ mi. alágẹ̀mọ́ tó jẹ́jẹ́ ikú pa abẹ́rẹ́ ọ̀pọ̀ lọ́sọ̀jọ́ra ẹ̀ mọ́tò. kí ni mo ṣe ẹ mú mi ṣe bẹ́ẹ̀ náà lẹ bí mi mọ́mì mi lẹ jẹ́ ẹ má rí mi bí ọ̀rẹ́ ọmọ yín ẹ rí mi gẹ́gẹ́ bí ọmọ yín tí n bá ti ṣe ẹ pè mí kẹ́ bá mi wí mà ẹ jọ mà. wọ́n ní àkè ń bá ara ẹni rìn ká má bá ara ẹni sòótọ́ ọ̀rọ̀ jọ ṣóun bọ̀ rẹ̀ sọ̀rọ̀ ṣáà. ṣó ń bọ̀rọ̀ ẹ̀ sọ̀rọ̀ ṣé bá a ṣe máa wò ó ràn lélẹ̀. mọ́mì lórí ọ̀rọ̀ yìí mọ́mì mo ti gbìyànjú mo ti gbìyànjú gan-an bó ṣe rí ọ̀rẹ́ mi kò fẹ́ gbọ́ ó nífẹ̀ẹ́ Raymond gan-an and Raymond náà dẹ̀ nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi so mọ́mì èmi náà ti gbìyànjú lórí ọ̀rọ̀ yìí o I have tried. ṣùgbọ́n nǹkan tó wà bẹ́ẹ̀ mo kàn ní kí n béèrè lọ́wọ́ ẹ̀ ni mo mọ̀ kóòwò náà máa ti try ṣùgbọ́n àwa ní dákẹ́ ni a máa máa bá a sọ títí tó máa fi gbọ́rọ̀ sí wa lẹ́nu nù jọ ọkọ mi òun mo ṣe ń bínú tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mo mọ̀ kóòwò nìkan ló lè bá sọ̀rọ̀ bá sọ̀rọ̀ torí ọjọ́ ọ̀la àwọn ọmọ tó bá máa bí ni o àwọn méjèèjì ò lè fẹ́ra wọn Mm. ìwọ ló mọ bó ṣe máa bá sọ̀rọ̀ mọ ọ̀rọ̀ obìnrin náà tó pọ̀ ẹ̀ máa fi kúrò lọ́dọ̀ rẹ̀ mọ̀ tó máa fi wáyọ̀ mi síwájú wọn ò lè fẹ́ rà. sórí tẹ́rù bá kọ òkè tó kọlẹ̀ ibì kan là ń gbé àlàáfíà àwọn ọmọdé ló yẹ kó jẹ wá lógún àlàáfíà àwọn ló yẹ kó jẹ wá lógún ẹdíà. ọkọ mi onílé jígí ni mi o mi ò gbọ́dọ̀ bá wọn ṣeré à ń sọ òkò ọjọ́ ọ̀la ọmọ mi òun ló jẹ mí lógún gbogbo ọ̀nà tí mo bá mọ̀ òun ni mo máa rìn mo máa make sure yìí pé Raymond àti Oyin wọn ò fẹ́ra wọn Lóòótọ́, mo mọ̀ pé o nífẹ̀ẹ́ ọmọ ẹ, ṣùgbọ́n má jẹ́ ká fi nǹkan táàrò ká wá fi ba èyí táàrò jẹ́. Ọ̀rọ̀ yìí tí ń di àìsàn sérémọ̀ lára o. Jẹ́ ká wá nǹkan ṣe sí i. Fi wọ́n lẹ̀, fi wọ́n lẹ̀ kan fẹ́ra wọn jọ̀ọ́ please. I beg of you, please. Ṣé fẹ́ gbọ́? Hmm. Tá bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ báyìí ló máa fi lélẹ̀ sí ti yín lẹ́sọ̀ yìí. òótọ́ ni pé everybody ló mọ̀ pé ìwà tọ̀rẹ́ mi ẹni fi ara yín in fact most of us gan-an máa ń gbàdúrà as in to have that kind of love but you see on this issue Love is not enough. Yes, Raymond, we need you understand. I, it's just not enough. Um, I do understand, but I, I can't just place it. Ìfẹ́ ló ṣe pàtàkì jù sí mi bí mo ṣe wà. Okay, ṣé báwọn ọ̀jọ̀gbọ́n náà ló máa sọ pé ìfẹ́ ló jọba lórí ohun gbogbo? So why is it not enough in this case? Funke, why is it not enough? Because love is not enough, Raymond. À ń sọ̀rọ̀ nípa ìlera ẹ̀yin méjèèjì mo fẹ́ kó rí situation yìí bí agbélébù tó gbọ́dọ̀ gbé yes ó dé láti rò náà à ń sọ̀rọ̀ nípa health about your future Raymond àwọn dangers kan wà ahead that you have to really consider try and understand o wà á gbàgbé ọ̀rẹ́ mi ni wà á gbàgbé ẹ ni. no no no no no no no no no I can't. Ah, ah. báwo ni mo ṣe fẹ́ gbègbè sí ayé àlàáfíà láìsí oyin olúwa nínú ayé mi what are you trying to tell me oyin is my life ẹ̀mí mi ni oyin òun ni ayọ̀ mi òun ni fẹ́ mi and you are telling me to do without oyin how do I cope without oyin. you need to let her go Raymond mo mọ̀ pé o nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi I know you love her I understand I understand mo mo mo everybody knows but in this case I'm n health Raymond if really o nífẹ̀ẹ́ ọ̀rẹ́ mi just like you have been saying then you let her take a walk o ò dé ra àwọn ọmọ tẹ́ máa in future think about those children. Think about your future kids. ìfẹ́ ìfẹ́ ìfẹ́ kí ló ń now? Are you the first to love? O oh, lè fẹ́ ọ̀rẹ́ Oh, o, o ah, lè fẹ́. work. Okay. I'm very fine. Uh, she will enjoy seminar, right? Perfectly, sir. All good. Um, Funke, uh, do you mind? She mo need ní or ọ̀rẹ́? Uh, why not, sir? It's okay. Alright, my number. And I hope you had a nice time. Yes, I did. Oh, good. Yeah. Thank you. <laughs> Okay, I'll give you a call. Right. Okay, take care. Yeah. Okay. Yes, sir. Fúnkẹ́ Can you problem rẹ̀? Kí ni gbogbo sàṣàṣàṣàṣà tó ń sọ látẹ̀lẹ̀? Ah! Wà ó, oyin, má sọ fún mi pé o mọ̀ tó ṣẹ̀kúrò nígbà yìí. O mọ̀ wọ́n? Ah! Abájọ. Ìyẹn ah! tó ṣẹ̀kúrò nígbà yìí sí yìí. That is the CEO chairman of Kamarushi Group of Companies. That's my boss. For real? That's my boss, yes. You mean this young guy? Ah, uh -uh. Only CEO company? Ah. Oh, okay. So, Okon what's the company who has submit proposal without bothering to know who owns the company. Is that what you did? That man you saw there, that is Afolabi Kamarushi. That is the man. Wow. Yes, he's the CEO chairman ṣùgbọ́n pé kò sẹ́ni tó máa rí tó máa mọ̀ pé ah. rich but báwo ni irú ọmọ kékeré yẹn ṣe sáré hmm. achieve bẹ́ẹ̀. pé a kò béèrè lọ́wọ́ orí máa torí yẹn Mr. Falabi mo ò mọ̀ like publicity o mo like ọmọ pariwo it's not a he doesn't shout àwọn olówó understand those kind of coded uh, rich people that is the kind of person wow. jẹ <sighs> so my dear do you now understand what he hear and sing. for real. Ah, i wan see you ah, mi that young guy irun lè mọ ah, ọ̀rẹ́ mi ah, ah. aṣọ ńlá kọ́ lè yan ńlá o. Hmm. oyin oyin oyin oyin. àwọn olówó oògùn kì í parí. Eh, It's just the busy schedule. Yeah, I've been so busy with work. Okay, sir. Mo ti gbọ́, sir. Mm, ẹ má worry, màá check schedule mi, then I'll get back to you. Ó dàbọ̀, sir. Kenny Blaisdell, ó dàbọ̀. Uh-uh ta lẹ tún bá sọ̀rọ̀ mọ́mí ẹ̀ mọ́ ọ̀rẹ́ mi lásán ni ṣé wọ́n sọ fún ẹ pé orí tèmi náà fi ṣèwé ti kúrò lórí mi gbogbo bó ṣe ń lọ mú mò ń mú já sí i. mọ́mí kò sí nǹkan kan ọ̀rẹ́ mi lásán ni mò ń bá sọ̀rọ̀. owó ọkọ mi jẹ́ kí n sọ fún ẹ torobìnrin tó ń wè ilé wa òun pẹ́ ṣù anybody tó bá kọ ẹnu ìfẹ́ sí ẹ má fi ṣàkóso ọlọ́run kọ o ṣáà ti fi rémọ̀ lẹ́ǹsìn àbò ò tí ì fi ń lẹ àbò ń tàn mí ni. èyí tó bá kọ ẹnu ìfẹsẹ̀ kó ṣáà ti jẹ́ èyí ò mú fara mọ́. mo ti gbọ́ wọn. ó rò bá mi gbọ́ owó kan tẹ̀ ń sọ látara bí tí mo dúró sí tí mo ti ń gbọ́ yín nìyí mo bó ṣe ń bẹ sọ̀rọ̀ tó ń sí gbogbo ẹ̀ pátá mi ò mi má ṣe jẹun tí ó dá ìṣẹ̀lẹ̀ mi dákun máa ṣe gbàgbọ́ Come on now, mi ò dẹ̀ gist mi hàn báwo ni outing yẹn ìwà àtàfọlábí. níbo lẹ lọ restaurant ẹ lọ níbo ló wà ṣe mainland island gist me gist me. fúnkẹ́ mm. gbé bùnmi. Oh. kí ni nǹkan tó fẹ́ gbọ́ gangan sọ fún mi. ọ̀rẹ́ mi yẹn lot eléyìí ń ṣòro èké now. i'm just looking out for you as my friend you know. and i appreciate that. Oh okay okay okay okay anyways okay. ń ṣe pé i really jáde àbí mo enjoy ara mi bẹ́ẹ̀ you know it's just a candlelight dinner that's all. candlelight. Yes. ah how romantic. Ah. kí ló ṣe kí ló wà romantic nínú yẹn. you know àìmọye tí lemon ah. ti ṣe fún mi so kí ló wà nù candlelight dinner that's not special ó ṣàmúrò èèyàn tí Raymond jẹ́ he's an extrovert Who dẹ̀ wà adventurous. jojojojo ọ̀rẹ́ mi kí can you share now? what's all this à ń sọ̀rọ̀ àfọlábí òun sọ̀rọ̀ Raymond yẹn ti kọjá náà ah. ah let's talk about the now the now ọ̀rẹ́ back to the matter restaurant ẹ̀ lọ́jọ́ yẹn just me níbo ló wà ṣé oúnjẹ wọn òkè mi náà fẹ́ tẹ̀sí kí mi náà now, síbẹ̀ náà àwọn ti yí okay you're just a pest. Um, mm. Ah. Ah, èmi náà fẹ́ lọ sí bẹ́ẹ̀. onílọ́wọ́ oníwàlà. ó rẹ ó ti yé ọ̀rẹ́ mi. mílẹ̀ mílẹ̀ mílẹ̀ ah. mi mi ò enjoy rẹ. ṣé kò sí. ah no kò sí nǹkan kan mọ́ mi actually mo ní meeting kan tí ó yẹ kí n attend sí ni mo wá ní pé kí n sáré lọ attend sí eh, mọ́mí ẹ má bínú sí mi um, ẹ bá mi manage talking. ah, ah ó ti ah ti kò tí ta. ah mọ́mí kí ló ṣẹlẹ̀. ah rárá o ó dìgbà tó yín bá ti ní kí n gbà tó bá ti ní ẹ̀tọ́ mi ni ó ní má tó gbà mọ́mí. mọ́mí ṣé kò sí pé ẹ̀ ń bínú ṣá mi ò ń jẹ ọmọ ni o ẹ gbà náà. kí n gbà á. wọ́n mi ẹ gbà á. ṣé lóòótọ́ ó dẹ lójú kí n gbà. jọ má jẹ́ kí n jọ òun. kò lè jọ òun náà ẹ gbà. nǹkan tó yẹ kí n gbà ni kí bàbá mi. ẹ ṣe sá o. ibi tó ti mu kò ní dín lórúkọ jẹ́. àmín. ọ̀rọ̀ wọ̀ sá o. ọ̀rẹ́ mi ó dàbọ̀ sà. ó dàbọ̀. yes sà. báwo la ṣe máa ṣe tọrọ yìí ò ní gbọn mọ wa lọ́wọ́. ṣé bí oyin ni mo mú kò sí problem tó bá dé a máa bá sọ̀rọ̀ ṣé ti gbọ́ a máa bá sọ̀rọ̀ ó máa gbọ́ ó máa gbọ́ ṣé bí ọ̀rẹ́ mi ni ṣáà ẹ filẹ̀ ẹ má wọrí gbọ́ ó máa gbọ́ ah, ṣé bí mi ni mo mú omi wa àbí àbí abẹ̀kọ́ àlejò ṣèbójọ́ wá wá wá ni. what ọ̀rọ̀ wa o kí ló ṣẹlẹ̀. èmi àtọ́ká ti sọ̀rọ̀ wọ́n ní ìwọ ló ń waste time wọ́n ló ń dìgbè mọ́ ó fẹ́ rí mọ́mì kí ló wá ṣẹlẹ̀ náà. Eh, àbí o láìpẹ wọn ni kí ló share. You see what life kò sí wàhálà you know i'm just taking my time and that's it. Go eh. to sọ pé Take his time man. ṣòro ọmọkùnrin tó ń wo yẹn má jẹ́ kó bọ́ mọ́ ẹ lọ́wọ́ o ṣòrí àtọjọ́ tí mo ti fi ojú mi méjì báyìí tí mo fi rọ́mọkùnrin ẹni mo ti mọ̀ pé to tó dáa ni ah ó mà ní wá o tó bá rí gan-an mọ̀ pé ó wá láti ilé tó dáa ẹ fine ó ga ó lówó lọ́wọ́ dé níwájọ kí ló tún wá ń dúró dé kí ló tún wá ń dúró dé mo jẹ́ kí n sọ fún ẹ ṣé mo kó mo ti bẹ̀ ẹ́ ní hmm. kọ̀kọ̀ mo ti bẹ̀ ẹ́ ń gbagba hmm. tó bá lò ó gbọ́ tó bá lò ó fẹ́ ọmọkùnrin bí yóò dẹ̀ dìgbà tó má ti wá pè ẹ́ pé mo ti para mi sínú ilé o má dá mi lóhùn gbà ẹ́. Ah. mọ́mì mọ́mì ṣòtúrí nǹkan tó dára. irin ṣé gbọ́ràn ṣọ kí ló ń ṣe ẹ́. what is your problem. i'm just taking my time kó kánà mọ́mì. tó bá máa díjú ẹ̀ ló wà máa là báyìí ikú ló máa lajú sí i ṣé kí n máa bẹ lọ́hùn kí n máa pàdé nílé ayé mọ́ ni. oorun tún nífẹ̀ẹ́ aya mi bọ́ bá pa mi o lè má rẹ̀ ní gbóná. ṣé ẹ jẹ́ ń bọ́ tó lọ rajà ni ebi ó pàkan kú náà méjèèjì. so ilé baálẹ̀ là ń lọ àmọ́ bí ẹ lè direct wa síbẹ̀. ẹ̀yin ilé dádì mi. ọ̀sẹ̀ mi ẹ̀ wàhálà ń pààyàn. agbo rẹ ti kó bá mi. bí àbá ro gbogbo nǹkan ṣé bí yóò rò tó wọ́n. ẹnikẹ́ni wá ṣáájú mi. àpálóni ẹ má tẹsán awo erin ni àpárí tó dúdú gírí tó gírí ni ẹ kú níbẹ̀ àpálóni ajílómútò ajílómútò ló gbà pa ẹni tó dáwọ ìlú rẹ yọ sinimá tètè ajílómútò. ẹ̀yin pẹ̀lẹ́ anibadi ní ìtọ́pẹ̀ sinimá titun ajílò mọ́tò a blockbuster produced by ọ̀gbẹ́yẹmí adébẹ̀sọ̀ directed by peter diago edited by ṣùgbọ̀wálé ọ̀làdìkú pọ̀ solar starring ọ̀gbẹ́yẹmí adébẹ̀sọ̀ oyèwà adégòkè lọ́ndọ́nà sàrùsí sẹ́kápá tósìn ọ̀làníyàn rotimi salami sunday bankole hundred percent ayọ̀bámi ọlábíyí bọ̀bọ̀bí alábí yétúndé aṣábí az malaika ìdòwú ọ̀làdì méjì ẹnu òrùfó oyètúndé ọ̀làwọlé mímí tí kúdírà tògbóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó yà ni yóò padà sùn oníṣọ òun mo fẹ́ wá. obìnrin kan ní àṣà ń tara rẹ̀ kọ́ mọ́gùn tí ń wú. ọmọ ní mi ní fẹ́ mi ìjọ pa obìnrin tó sì pa mi mo ti fẹ́ yẹ. nínú sinimá náà ní English ó ti jáde wà lórí YouTube báyìí àwòtúwò ni ẹ gbà bẹ́ẹ̀ sígẹ́ẹ̀tì yẹn tán ọbẹ̀ ayé fẹ́ bàjẹ́ sá. èsèyàn lásán má bọ́ ṣe wà yìí ah! orí rẹ ti dérí eré ojú rẹ dúdú ẹkùn ẹranko kẹranko tó bá dùbú ẹkùn What is your problem? What is your problem? kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ń jọ ọ̀bẹ tí èmi àti ìkejì ẹ̀ wáì. kò lè jáde nílé wá olórí burúkú ni ọ òsì ló ṣe bí òsì mo ṣe ọkàn pọ̀ ni ọbú ló ṣe ọbú. èmi ṣe ọbú ọbú lèmi ṣe. tí bá dúró tó wọ́n ní fíyìn pẹ̀lú wa nínú ẹbí yín ṣé ò yà wèrè. aláǹkọ́ máa lórí o mo ní ìyànfẹ́ tẹ́lẹ̀ mi jáde òun sọ fún mi pé kó tó fẹ́ já lọ. ṣé mi ló dìde mọ́ are you out of your senses. èmi as obìnrin ó fẹ́ kí n lọ bóun speak ẹ̀ obìnrin sóbìnrin ní ọ̀sán yìí ni o. ọpẹ́ ìwọ dẹ̀ ní o fẹ́ celebrate birthday boyfriend mi pẹ̀lú mi lọ́wọ́ alẹ́ boyfriend mi tá à ń sọ yìí gan kò tí ì sí around jọ kí ló dé tọrọ yìí tó ka ẹ lára jọ lọ́rọ̀ lọ tó ju ọ̀rọ̀ pé àjọ fẹ́ celebrate birthday lálẹ́. ẹ lọ fi kankan. ilé ìtàn yìí méjèèjì dé sọ́wọ́ kan ṣé kò sí wàhálà o. ìyá ọmọ kíkùn ní dá klọ́ọ̀bù gan ní sin abasnan gbogbo àná máa ń wà depressed olórí burúkú. orí òǹbọ̀ yẹn ni mo máa jókòó lé lórí. kò ní plan jáde tẹ́lẹ̀. jọ̀rọ̀ ta ló ń ṣe birthday. èmi mò ń ṣe birthday. ẹ̀dẹ̀ ní ṣó ní kó a ti wá ṣe make up ní kókó ọmọ ọwọ́ mi ò tó máa fi gàngàn fa èèyàn ń tẹ́bọ̀ bẹ́ẹ̀ ni. ó nọ́tìsì pé ọmọ fògo àti fìyàn wọ́n fẹ́ pa ọmọ fọpẹ́ wọn kí sínú ilé ìlọ wa. Hmm. ọ̀dà orúkọ sàmọ́ wọn tójú wọlé ẹ̀nà nu kí n ti tiẹ̀. ṣé gbogbo bí ṣe ń fìtìnà ti hùn rí rárá. ṣó ṣó ṣó ṣó ti yà wèrè ni o fẹ́ bàtẹ̀ mi jẹ́ o fẹ́ dá padà sẹ́sẹ̀ àárọ̀. When I'm talking with keep quiet ẹ parapọ̀. What up? Raymond. Abureda. Raymond. Báwo Okay. what's your dé nìyẹn. Èmi làbúrò báwo Yes, now. <laughs> Anyways, how are you? Yeah, dáadáa ni I have a surprise for you. Èwo tún ni surprise tó ní? Just hold on, just hold on. Àdùnmọ́tì. Just hold on. Here. Ó ti fìyín sẹ́yìn bí egun ṣe ń fi aṣọ. She has moved on with her life. Òun ni ẹ she's about to get wedded and it's left for you, know, can you know, can pick up life in at least. There are so many fishes in the water. Hey, Lima Balobai. This, what you are telling me can't be true. I'm calling her right now. We pick this call? How about to pick? She's, she's, She's not picking. She can't. Today is a wedding. Call her pick ní gangan lọ́jọ́ ìgbéyàwó ẹ̀. lójú aráyé kedere lójú Mm. I love you. I love you too. Ẹ jọ̀ọ́ o. Ọgá tó. Ẹ̀rọ ọ̀rọ̀ o. Ọkọ mi. Yes. Thank you so much. You're welcome. For standing by me. Fún gbogbo truth, eh, ẹ gbogbo nǹkan tó ṣe. Thank you so much. I appreciate you. Mm. I love you, darling. I love you so much, baby. Wait, hold on. Get up. <laughs> Get up. <laughs> hey. Oyinoluwa. Yes, darling. You were gone, gone an ló yẹ kí n I need to say a big thank you to you for accepting to be my wife. Níwọ̀nba ìgbà tí o ti wá pinnu pé kí n jẹ́ adé I also want to promise you that I will love you forever till thy kingdom come, till death do us part. Sugar, ìyàwó I want to báyìí o. Kí ló dé? Kí ló fa kọ́? Ẹ eh, eh, eh, take drinks in here. Then tẹ bá ṣe tán you to go upstairs get shower, get relax because my boy, I lay ó máa yàtọ̀ ah, ah. Fúnkẹ́ Fúnkẹ́. ọ̀rẹ́ mi. you can't just talk to ah, amaze me. Hmm. kò sí yàtọ̀ kan nínú alẹ́ yìí o yes now ṣé o ti gbàgbé pé à ń lọ fún honeymoon lọ́la ni eh. mi ò dé ti pack tán. So you know, I just need to pack and. And truth be told, yeah, hmm. mo understand the cotton so. mi ò sọ pé a máa obviously èmi kan ti jó títí títí so definitely my first sùn or mm. my fẹ́ arrange then personally I mm. roll wọ́n only when yẹn look on the one. rárá wait wait hold on. pèmí ṣé kò ah! oh sorry guys Mr. Mm. Morgan. Sorry. Stop. Um, sorry, guys. Uh, hello, Mr. Morgan. Oh, thank you so much. Thank you so much. I'm just arriving at my house now. Oh, you don't mean it? Wow. Of course I can. First thing tomorrow morning. Okay. Texas. Oh, fine, fine. I have all the documents for the capital ready. Oh yeah, first thing tomorrow morning. I will join you. Thank you so much. <laughs> I really appreciate that. Bye, sir. Hey. Ah, ah. What's that? Ilumati daddy dade ke. Please wait, wait, wait. It's all making sense now. Hmm. So in Kontinwaman's uncle, he who finds a wife has found a good thing and has obtained favor from the Lord. That's you that we're talking about. That's you in my life that we're talking about. Kí ló dé tí mi ò ti sense? This particular call, I have been waiting for it. In fact, mo you lose hope pé man, this call is never going to come true. My blessings are coming already. My blessings are coming already! Mr. Morgan sọ pé What do you expect call for as long as only God knows in fact most of you we deal with you and you work out more. but guess what What? ti sọ maybe can report see America lọ́la ah. so first thing tomorrow morning I'm heading out. seal and this is this is gonna change our lives babes thank you babes thank you thank you I should have been married to you a long time ago. This calls for celebration. But this calls for celebration. I'll let go where are we leaning now? You should understand there, yeah, one honeymoon. This is not good now. Abi. Guess what, darling? Ah, honeymoon okay. Tiberi already okay. now. Funke! Heal around time. Now, let me make something clear to you. Every day is a lover's day. Níbi tí àti owó Now I am going to be, I mean, another step richer. And I'll be able to take care of any vacation, any treat, and make my baby happy. My baby, you deserve all the very best. I take a little freshen up here. i I'm super happy about this. Super, super happy about this. Whoa! Mr. Morgan. Ah, I love you darling. I love you so much. I love you from my bone. I love you from my heart. Ah! Ah! Kí ló ń pé o lè change the date ẹ wà nínú mu náà ẹ ṣe ṣe ìgbéyàwó ìgbéyàwó ilé mi náà ah, ọmọlọlá ńkọ́ ó wà kí jọba ń dáná àwọn ilé lẹ́mi la fi ṣe kí n kọ lọ sí kékeré lọ rà pé rà pọ̀ là á màmá mi lórí mo ní láti lọ fresh. ṣùgbọ́n ó kì í ṣe ọ̀rẹ́ mi. Mr. Oxford. You definitely get the documents today. Two to three hours time. Thank you. My sunshine. My baby, how are you? Yeah, I'm fine. I'm very better. Ah, baby, I'm sorry. Not now. As you can see, more busy go right now i'm really sorry as you can see we're orí pé more busy gan nǹkan tí mo dẹ̀ ń ṣe yìí mo gbọ́dọ̀ parí ẹ̀ in the next two to three hours so please. Eh, but mo let láti pour out mind me for now. oh i'm sorry má bínú jẹ́ parí nǹkan tí mo ṣe jù. okay that's fine. thank you. um, result test ta ṣe think I yìí mo lè rí sà. ẹ bá tiẹ̀ kan sọ fún mi nǹkan tó wà nínú ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ náà. mi ò ní ìwé fún ẹ ẹ go Okay. Oh, <laughs> <laughs> Congratulations to us. Thank you. Thank you. Congratulations, ma. Whoa! Congratulations, sir. Thank you. Congratulations, ma. Ẹ jọ̀ọ́ ẹ bá wa take care wọn, ẹ má stress wọn. level kọ́ ọ̀lẹ́gbẹ́ lọ́wọ́ àbáyé. jẹ́rìí mi mo ti sè ọbẹ̀ ìgúfe yẹn kí n bá yín ro àmàlà dúdú tẹ sọ yẹn. Mm, ṣé mo kọ́ tó máa ṣe ara yín wá. kí n gbé lè wá yẹsì mi ní lè jẹ mọ. kí ló dé mà. ó rẹ̀ mí pé a ṣì ní kúrókà nínú fírísà mi. bẹ́ẹ̀ ni a ṣì níbi mẹ́fà mẹ́fà náà ló kù. ẹ̀mí kan tó máa ṣe fún mi sí ni pípẹ́ sórí má ṣe irú mọ́ ọ má dẹ̀ ṣe àárín mọ́ orí nìkan ni kò bá mi ṣe kó wá sí i kó sí kó dùn kó fi magi kó fi onions kó fi gbogbo ẹ̀ sí kó dùn dáadáa ṣó ti gbọ́. ogúnfe yẹn wá ń kọ́ bá mi kì í ṣe ṣe mọ̀ pé àṣẹjà àrọ̀ kan lánàá náà ẹ̀ yẹn náà yẹn náà ṣì wà ní freezer. Mm, ogúnfe yẹn ìgbé mm. àtọkọ mi bá dé o lè jẹ ẹ ń gbà bá mi fi síbẹ̀. ẹja rẹ yẹn kọ́. ẹ ṣòrí mm. mi ò jẹ kúrókà mọ́ ah. ó dàbí pé tilapia wà nínú freezer bíi ìyẹn ò pọ̀ mẹ́ta péré ló kù. mi yẹn kọ jáde àmọ́ mi ò jẹ́ orí o ah, irú nìkan ni kò bá mi ṣe. ó dà ẹ jẹ́ bá yín gbélé wa màdá fẹ́ jẹ́ sí i. Ah, ọ̀gá ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sá. Okay, ah, those are actually fine. Okay, ah. Oh. My sunshine. Báwo ni? Ó bá mi ra nǹkan. Oh yeah. More to come. wow. Thank you so much. Oṣegun, more appreciate. Lord, you kó pray for me. Amen. Amen. Lord, mi tún ṣàánú ẹ̀. Àmín. Thank you so much. I love you. I love you more. Can you pay mo lè bẹ ẹgbọ́n yìí gan díẹ̀ ni ìgbà kan bẹ ẹgbẹ́ yìí. àwọn o ṣe fọwọ́ kọ ẹ agbọ́n What's the move, mú Yeah. síbí. bá mi gbé fún tiẹ̀ ṣe ń gbélé lọ sókè ni. George eh, ah, George ọ̀gá ní kò start moto start moto. èwo lariwo wèrè ṣọ́ọ̀gà sọ fún àfẹ́ jáde tẹ́lẹ̀ yóò fẹ́ pariwo bí kò. bọ́ọ̀lù ṣe máa ń sọ̀rọ̀ báyìí madam rọbí start moto. ìwọ dáná lọ kọ́wé ẹ̀rọ ọmọ ẹ̀ sọ́kàn ẹ̀rọ ọmọ fún mi. Owó dà, bá mi ṣe bá mi ṣe. No no no, má wọ̀rẹ̀ má wọ̀rẹ̀ bá mi ṣe bá mi ṣe bá mi ṣe madam ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ madam. madam ẹ pẹ̀lẹ́. Just try, just try, just try. Ah! Ṣé kí n kó sórí mi? Ah! Olórí, olórí, ọkọ mi lè yí, ọkọ mi lè yí, ọkọ mi lè ẹ̀jẹ̀ mọ́tò jọ ẹ̀jẹ̀ mọ́tò. Ọ̀gá bẹ́ẹ̀ kí wọ́n gbẹ́sẹ̀ wọ̀. No no no no no no no no no don't worry don't worry just open the door. Take it easy. jẹ́ kí drive mọ́tò. a lè drive o ní drive no you can't drive no you can't drive. ẹsẹ̀ tó lè wà tó lè wà fà ẹ̀pẹ̀lẹ́ mà ẹ̀pẹ̀lẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ madam ẹ̀pẹ̀lẹ́ madam yeah baby he's coming baby he's coming. ọgbà gbà gbà gbà wá. ẹ̀pẹ̀lẹ́ mà. sorry sorry sorry sorry.

Multiply. Hey. my angel, how are you? Oh, yeah. Hmm? Shall I feel? Well, we share some mental right? Hope wasn't too stressful. Did you miss daddy? That'd be shit, you know. Like, well, then she has something with the woman, right? Okay, let me leave you guys and go fresh up, okay? Yeah. Oh. Yeah. So, um, kilo ló Ah, they're Okay. Um, my love, you know what? Just finish with these one to four, then I'll come back. Then just go get your dad food. Baby, you should have pé anything, Abby. i I'm coming. I love you. My love, do you enjoy it? You know mommy is a good cook, right? Mommy is the best. Mmm, that's my baby. My sunshine, are you enjoying the food? From me buying ni mo kitchen mo farabalẹ̀ ṣeré àtà yẹn ọwọ́ mi ni all for you. anyways it's just there i mean we kò yàtọ̀ sí ti tẹ́lẹ̀. yàtọ̀ sí àwọn èyí tí a búkà tàbá not bad. tí mo sọ ni pé mi ò. table manners please table manners. i'm sorry. kò ọkẹ náà à ń jẹun table níbi tí ọmọ wà kí fẹ́ máa fi kọ́ ọmọ that's i like to eat my food quiet and honey that's the best thing to do. Don't talk while eating. Good. My sunshine. angel torí mo ní láti lọ sínú kitchen. yóò ah, lọ bọ̀rọ̀ máa wọ angel àbíkẹ́ ńkọ́ kí ló ń ṣe. Hmm, àbíkẹ́ wà nínú bathroom so mo ní láti lọ wo nǹkan tó ń sè. no i mean kí ló àbíkẹ́ ṣe ṣebí kan tá a gbà fún nìyẹn yóò lọ bọ̀rọ̀ wá tàbájọ́ pé need the extra hands let me know i'll call on the agent and he'll get us wumi one or two. Hmm, no àbí kí ó wà nínú bathroom náà mo kàn fẹ́ check nǹkan kitchen nìkan ó máa dìde níbi tó wà náà. like i said that's none of my business you know ah ìwọ ni kò yàn fowó rọ yìí kó má lè kọ lójú ṣùgbọ́n wọn náà máa gbà if you need more hands let me know and i'm gonna call the agent to, send us more. okay Please. that's fine my love i'm coming. Àbíkẹ́ náà Àbíkẹ́. currently in talks with the um, Lagos State government, the Lagos State Internal Revenue Service. Oh, yes. It's a family outing, okay? I have their documents. Yeah. Okay, just give me a minute. I'll check the uh, um, CAC number. Daddy. Oh, my baby. Mm. How are you? Um, what, you good? Barry. Yeah. Um, I'm attending to something right now. My sunshine. My love. kí ló ṣẹlẹ̀ mo rò pé a jọ ń jáde nínú àwọn. bí promise mi àtọmọ ẹ pé a máa jáde lẹ́nu. lọ síbò náà one oh one two zero i think one two zero ni ní àwọn guys yẹn lọ síbò actually. ìwọ kọ́ ló promise mi pé èmi ìwọ àti ọmọ wa nípò máa gbé wa jáde stop now. oh that's true my bad my my my bad jọtọ ẹ lọ má bínú apologies but babes mi ò rò bí ẹ mọ máa lè mi ò bí àmọ́ máa lè lọ mọ́ mo change mind mi because mo rántí pé i need to attend to some documents yeah. o ṣe kí ni. i may not be able to go again i'm sorry just ẹ̀yin ẹ̀kọ́ lọ make sure you, make sure you guys have fun okay i'm sorry. kí ló sọ ń sìn. má bínú i may not be able to make it again because mo ní láti attend sáwọn documents yẹn. Afọlábí Kamari ṣe. mo ti ń gbá tó mú pé o ò ní lọ kí ló tó yẹ kémi àtọmọ ẹ múra baby why are you like this now. Yeah. Um, okay. She, Osiro, what's my sense here? I sent you some money now. I sent you two million naira. Um, you guys have fun. Buy whatever you want and make sure you're fine. You're Mofi Falis, you uh-uh. know. But Daddy, you can't look back on now. My baby. I know you're angry. Hmm? John, my baby, Daddy. ọmọ ìgbára là ń bora tí mi ò bá ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe ń sìn tó bá máa fi di old age daddy won't be able to walk again and I will not be able to take care of you. Hmm? I'm sorry darling. Um, wá wá wá um, ọmọ kan tó máa ṣe fún mi pé ó máa tẹ̀lé wọn sìn wọ́n fẹ́ jáde wá tẹ̀lé wọn so that gbogbo nǹkan wọn fẹ́ ṣe ń bẹ̀ wà lè máa bá wọn attend sí you hear me right okay, just go get ready. bọ́sà ẹ̀yin náà lẹ́ni kí n bá yín dín plantain sir. Oh, plantain, am I worrying? Just pan on the gas here. Okay. Um, lock the kitchen. What? I'll attend someone. One, one there. Okay. To make you happy, Angel, bicycle to Sokwe Kira for you, the new one. I'll order it for you next week. Pinky finger. Okay, promise me you're gonna have fun. You will, and make sure you take care of mommy. Okay? Mm, that's my baby. Okay, you guys go have fun, right? Um, okay. This is really unfair. I'm sorry, darling. I'm sorry. this is really unfair. I'll make it up to you. Okay, I'll make it up to you. Tó wọ́n yóò bá tó kó jẹ́ kí i I'll I'll send you more money. Ìwọ lọ kó lọ dress up child. Eh, no more butter. Ah! Please don't stress them. Don't please. Okay. Honey? Take care of yourself. Okay. Um, come, come, come, come, come, come, real quick. Come for it back, come for it back. You uh-huh. be good, yeah. Bye bye. My love, let's go. Um, Abike. Ma? Um, o ṣọ́n pé o need anything. Hmm, ẹ ti ṣe kinní fún wa ní last week náà, ẹ ti ṣe shopping for last week. Ẹ kò mí náà, ṣé mo kọ́ tó máa ṣe fún mi sìn? Lọ gbé basket, o mọ̀, o lè need àwọn toiletries àbí nǹkan So you just get it then, kó dẹ̀ kó fáwọn tó kù náà. No, no, no, no, má worry, jẹ́ kó mọ mi tẹ̀lé mi. Okay ma, ẹ ṣé ma. All right, you welcome. My love, how are you? Ṣé o need anything? Okay. All right. So basket. let me go for this. Basket. Basket. basket. Okay. It's fine. Basket. Let me take Fanta for you. Okay. I can be right now for mommy. Oh, mommy. Eh? eléyìí náà ti wà okay? ẹ mọ ó ti wá òkè fún wa. òkè tó bá sọ pé nǹkan tó fẹ́ ni ẹ̀ no problem bóyá bá mi ti eléyìí síwájú. angel. ẹ̀ ń jẹ̀dá. àjọ wà ń bí báyìí ni. kò sọmọ ń Angel. báyìí máa. Ah, ah. angel. ẹ mo filẹ̀ sọ́dọ̀ yín bí báyìí. Ah, angel. ah angel. Angel. máa gbà mí kẹ́ńbó lọ́mọ wà báyìí angel. angel angel. Hey, hey, lọmọ wá wà báyìí. ẹni sùúrà máa rí ìyá máa rí madam calm down Hey, calm down Hey, jọ máa wọn máa rí ọmọ ẹ other securities are checking the secure, uh, CCTV footage please please just calm down. kódà ti sọ fún ọ entrance pé kó má jẹ́ kí ẹ wọlé pẹ̀lú ọmọ kó jáde kúrò ní ibà yìí ẹ má calm down any information about the látọ̀dọ̀ wọn bẹ̀rẹ̀ a má jẹ́ kí ṣe ti tọ́jú tọ́jú àfihàn ní wèrè kan ìrìnà lọ náà. security ọmọ ìwà mọ̀ mi ẹ̀. ẹja ẹja ọmọ mi ọmọ mi ọmọ mi. ẹ kò ṣì lọ. ǹjẹ́ ǹjẹ́ ǹjẹ́ ǹjẹ́. ṣe ìyàwó mi. ọ̀gá ṣe ìwo fóònù yìí ni a ti pè yín pa madam ti pè yín pa. ìnùmọ̀ fún yẹn wà ní silence. ah ẹ̀wọ̀n a ti pè yín gbèmí gan mo ti pè yín. seventy eight missed calls. Ah, kí ló ṣẹlẹ̀. Ah, ẹ̀wọ̀n ó lágbára gidi gan lẹ́yìn o. kí ni ẹ. ẹ̀ńjẹ̀ kó bá wa tán díẹ̀ ló kù ìfàtọ̀gà ẹni ìmọ̀ ẹ̀ṣẹ̀ mọ̀kan tó ń pè ní wèrè ọlọ́mọ madam ya wèrè tán kínkín ní báyìí ló kù. Ah, ẹ wo ó lágbára gidi gan o. okay okay you honey. Are you guys okay? Um, Raymond Bowen. I'm alright. Um, mo mọ̀ ń pé kò sí nǹkan justify gbogbo nǹkan tí mo but mo máa bẹ̀ẹ́ náà ni pé kó má àmọ́ tó bá jẹ́ pé ìwọ náà ni mo mọ̀ pé o máa ṣe jù bẹ́ẹ̀ lọ tí mọ́mí ẹ bá sọ pé tí o bá ṣe nǹkan táwọn fẹ́ àwọn máa para wọn sí ẹ lọ́rùn tí wọn náà dẹ̀ mọ̀ pé àwọn nìkan ló ní láyé I am so sure that you are going to do everything but all the same. I'm sorry. Me, ò bínú, mo dey understand their dáadáa. As a matter of fact, about tí mo gbọ́ pé o bímọ, mo kọ́kọ́ fẹ́ but um, Adùn ló sọ fún mi pé kí n rò dáadáa kó tó di pé mo ṣe. Torí ẹ̀ ni mi ò ṣe padà wá um, But um, it's okay. Um, anyways báwo ni báwo ni life báwo ni gbogbo ẹ. fine ìyàwó àtọmọ ńkọ́. ìyàwó ìyàwó ṣá èmi ò tí ì níyàwó débi pé màá bímọ mo yìí wà lórí àdéhùn tí mo ṣe fún ẹ. àdéhùn àdéhùn wo ni ẹ àdéhùn tí mo ṣe fún ẹ ní ìjọ́ tó béèrè lọ́wọ́ mi bóyá mo ṣe nífẹ̀ẹ́ mo ṣàdéhùn fún ẹ pé ìwọ nìkan ni obìnrin tí mo fẹ́ mọ̀ láyé mi mo ṣàdéhùn fún ẹ pé ìwọ nìkan ni obìnrin tó máa wà pẹ̀lú mi ní. Ni gbogbo ọjọ́ ayé mi lórí ilé alàyè but it is what it is orí àdéhùn yẹn ni mo yìí wà because without you there there will be no one. Raymond so òun sọ fún mi nísìnyí pé o sì dúró lórí àdéhùn are you waiting for me. yes because mo mọ̀ dájú pé ìfẹ́ mi sì gbilẹ̀ lọ́kàn ẹ̀. Ah, um, Oyin, um, mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀. Nǹkan ẹyọ kan ṣoṣo ni. And I would like you to tell me nothing but the truth. Mo fẹ́ kó fi dúdú pé funfun fún mi. Raymond, I promise I'm going to tell you the truth and nothing but the truth. Oyin, are you genuinely happy in your marriage? Hello, Mr. Anderson. I am super sorry right now. Um, the truth about it is, the only thing delaying us right now is our consultant in Brazil. Yes. And that's because we do not want to submit incomplete invoice. Yes, come in with a proposal. Can you just give me two to three hours? Thank you very much. I'll attend to the, I'll attend to it right now. Thank you. Hello, Bayo. What exactly is your problem? Kí ló ṣe yín gangan náà? Kí ló tẹ́ ṣe báyìí náà? Wá ṣe fẹ́ kí n lose contract sí ni? Tí Kílódé send the eh, re-edited eh, proposal tí mo bèrè fún? No, no. Error wa no he said send. And that's why I told you to talk to Mr. Henry. Tell him to attend to that that's why i told you to attend to that kí ló máa now look we have just two hours two hours limited time lani èmi dẹ̀ fún yín one and a half hour. please good. Um, Falabi. Yeah? Money lots of best. sọ̀rọ̀, ó dé wà very very important. Not now, please, not now. This is not a good time, please. We need to talk I and it's very very very stop, important. Stop! Don't speak. Hello? Hello, Mr. Henry. Mr. Henry, please do not sir me. I don't like what you're doing. What exactly is happening? wọ́n send àwọn proposal sí yín pé okay fine wọ́n ní láti edit ẹ̀ why didn't you go through it thoroughly so tí mi ò bá go through ẹ̀ fúnra mi sí náà there's i mean bá ṣe máa submit ẹ̀ nìyẹn ẹ̀ eh, ọmọ á deny wa ní contract náà please kindly attend to this now please attend to this now now. can we talk now. babes babes i beg of you i beg of you please let me attend to this and i will get back to you this is not the best time to talk Oh, yẹ kí wọn my mojule now. Oh, náà ó ṣe ó ṣe ṣe bẹ́ẹ̀ nípa òmojú òmọ́ra bí oníkíní gbàǹgbà bye. i don't like this please. this is this is about me and you. yeah, okay. pick your call freaking pick your call. divorce letter. Abijah now. Well, what's the meaning of this? This is a divorce letter for crying out loud now. You're not talking to me. Talk to me at least. Let me know what the problem is. Don't I wait, Moshe? Mama, okay, fine. Moshe, why are you like this? When you talk to me. Oyin, I do not want to get mad at you. I do not want to get mad at you. Oyin, Oyin. Stop right there. Kill ni gbogbo ah, dé? mo dẹ̀ pọ́nlé mo pọ́nlé what's all this for I said talk to me tàbí pé mo ti ṣe sọ fún mi and I'm gonna I'm gonna attend to you okay you know what I am deeply sorry but there's a need for communication you need to let me know if there's anything wrong between us and we're going to sort it out I mean tí ẹ náà ni mò ń ṣe náà. ẹ sà ẹ sà fóònù yín wọ́n ti ń pè yín látàárọ̀. sórí ẹ̀ dànù sórí burúkú ni ẹni ṣé fóònù ẹ̀ kí n máa tẹ̀ sísìn. tí wọ́n bá mọ̀ kọ́ tó ṣe ṣé fóònù yẹ kí n máa tẹ̀ sí sí àbúyẹ kí n máa tẹ̀ sí ìyàwó mi what's wrong with you what's wrong with everybody. okay you know what baby baby i'm sorry i am deeply sorry just give me let's talk please baby please let's talk about this. it's too late it's too late it's too late baby please will you, will you please let's let's talk about this please. I beg of you, please, let's talk. Let's talk about this, please. Oyin, please. Oyin, Oyin, please don't. Oyin, Oyin, jọ ìdọ́balẹ̀ mi re. Oyin, Oyin, no. bó ṣe jẹ́ náà ni mo ṣe ṣàlàyé fún yín sí i a bára wa jà a láwọ̀ kankan ti tẹ́lẹ̀ àjọ táwọn síra wà mi ò bínú sí kò bínú sí mi ó kàn déédéé make decision yẹn ni and honestly mummy i am confused. ẹ jọ̀ọ́ tẹ́ bá tiẹ̀ wá ọjọ́ wá níjà ńkọ́ ah, ah. ṣé ní lọ́kọ àtìyàwó ti máa ń jà ni ṣáwa náà ò sí ilé ọkọ rí ni ìkan kékeré ó wá di nǹkan tó sọ pé òun fẹ́ divorce ah, wo ó máa sọ nǹkan tó rí lọ́bẹ̀ tó fi wá rọwọ́ ìwọ má wọrí máa lọ́ǹtì ẹ̀. ẹ mú mi ẹ̀wọ̀ ẹ̀jọ̀ ẹ má jẹ́ kí n lọ as a matter of fact tẹ bá lè bá mi pè é sìn gan sí mo máa appreciate ẹ ká settle everything amicably because throughout the night mo gbìyànjú mo persuade there, mo bẹ̀ ẹ kó tiẹ̀ lè bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n kò bá mi sọ̀rọ̀ lóòótọ́ lóòótọ́ ó dáná fún mi láàárọ̀ yìí but instead tí o máa fi bá mi sọ̀rọ̀ ó kàn sunkún ni so mo fẹ́ kí ẹ bá mi pè é ká settle everything. àní kò má wọrí má pè é ṣe bí mi mo sọ pé má pè é má béèrè kan má béèrè lọ́wọ́ ẹ̀ ìkan tó rí lọ́bẹ̀ tó fi wà rọwọ́ ìwọ má wọrí ní tiẹ̀ má pè é ah, ah ah kí ni gbogbo òṣì so so kí máa kí máa wọ. fọkànbalẹ̀ máa pè má wọrí máa pè ṣùgbọ́n eh, ó fẹ́ divorce a ní máa lọ jẹ́ kí n ṣáàṣì ẹ̀ má wọrí mo mọ̀ kan tí mo ṣe fẹ́ bọ́mọ̀ mi ni. ọ̀sẹ̀ mi tẹ̀ kàn wọ̀ pé ìsìn tí mo wà níbí báyìí okay. má wọrí mo mọ bó ṣe ń rí lára má wọrí má bá a sọ̀rọ̀ ṣùgbọ́n. ẹ ẹ lè ẹ ẹ lè fira yín lẹ̀ má bá a sọ̀rọ̀ má wọrí ṣùgbọ́n pẹ̀lẹ́ ó ṣègùn ó ṣe ó dàbọ̀ ẹ́ take care mo ti gbọ́ má wọrí àbí ọmọ owó mọ ìṣá ah, ah. bùlá sọ pé òun ti rí tòun ẹ jọ ta ló jọ ná abẹ́ máa wọ́n ọmọ yìí tó fẹ́ sọ mí lẹ́nu ṣá kò fẹ́ kọ ọkọ. ẹ lóyin. ẹ ṣeun gan-an mọ́ mi gbogbo nǹkan tẹ́lẹ̀ sọ pátápátá ló yé mi mo mọ̀ pé tèmi náà lè ṣe ọmọ mi ọ̀dọ̀ mi nìkan wà tí mo bá yó màá mọ̀ tí mi ò bá yó màá mọ̀ mọ́ mi ṣé ẹ ti fi ọjọ́ kan bí mi lérè rí nígbà ṣe mo rí ìdùnnú nínú márẹ́jì mi. kódà jọ sọ fún mi ṣó máa ń nà ẹ́ mọ́mí mi ò believe pé àfọlábí lè treat ọ̀rẹ́ mi ẹni àwọn ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ kò tí ọ̀rẹ́ mi fẹ́ sọ. lóòótọ́ àfọlábí ò kì í ná mi àmọ́ ọkùnrin táwọn obìnrin máa ń tọ́lọ́ pé tí ó bá jọ́kọ̀ ẹni. As a sì jálé The truth of the matter is even before I ask for anything gbogbo nǹkan láfọlábí fi máa ń tẹ́ mi lọ́rùn kí n tó béèrè owó ó ti fún mi lọ́wọ́ kí n tó sọ pé mo fẹ́ ra nǹkan ó ti rà á fún mi kò dé kí n yán àlè tó bá ṣe kúrò níbi iṣẹ́ báyìí ilé ló ń wọ́. ó dáa pẹ̀lú gbogbo nǹkan tó wá sọ sílẹ̀ jọ kí ló wá dé gan-an tó fi sọ pé o need a divorce. that's the point that's the point nǹkan tí obìnrin need ní ọwọ́ ọkùnrin Afọlábí ò ní that is attention Afọlábí ò kè fún mi látẹ̀ńṣọ́n gbogbo kọ́kọ́ lówó. Afolabi is all about money, money, money, money. There's no care. Ọkọ mi ò mọ favorite food mi. Ọkọ mi ò mọ kọ́lọ̀ kan tí mo like. Kí mi àti ọkọ mi ká má lè ní conversation ọkọ àti ìyàwó nínú ilé. Èmi àtọkọ mi ò kí ń ṣeré. It's all about work, work, work. How to make money. Even if I want to have something to do with my husband. It's all about do you need money? Do you need money? Do you need money? Till when? Till when? Èmi àtọkọ mi àjọ jáde rí. Àjọ dọ̀wọ́ ẹ̀kẹ́. Mo máa ń gbénu ilé ọ̀la bí ẹni tó wà lọ́gbẹ́ ẹ̀wọ̀n. <sighs> Friendship point one in the world tó ti sọ i mean compatibility is the key in a relationship ìwọ extrovert àfọlábí introvert ah ibi tó sọ̀rọ̀ dé gan ó ti yé mi àmọ́ ah, mi ti yé eh, mi o. Eh, eh, ọkọ mi ah. ni o wá tí ètò kó sọ pé o ní di divorce ah. kí ló fẹ́ kọkọ ẹ fún mo ti tó ọkọ mi. Mommy, with everything I just said, Mommy, divorce is the only option. Ah, only. Let me tell you, sórí àwa yìí, ìkọ́ tó ojú wa rí nílé ọkọ, kò ṣeé sọ fún ọmọ. I'm depressed. I'm depressed. Huh? Flappy. Okay, I know you're a very good friend, but I wish I can explain for you to understand me better. You live for love, fọ́lá mi ayé mi ti I can't I can't there's no love that's no love money is no love I want the attention I can't. so we can finally be together. I believe it's all this. Mm. Love. You know, love can be painful sometimes, but. life now that you're back, I'm the happiest man in the world. <laughs> mm. Oh, I'll try. There is a way to a man help Leave libido. Mm. ṣe bo ní kò sí èèyàn kankan tó ń gbé kú ẹ̀ lẹ́yìn. ẹ má bínú ẹ má bínú mo rò pé kó lọ rẹran wá ní mi mọ̀gbà tó wọlé. ìjọba sọ fún mi ṣẹ́ran kò lè yìí. sorry. ọ̀gbẹ́ni. ma ma ma wo mm. look my face. ah ah no fit look your face o. wọ́n ojú mi kí n tó fìbọn fọ́ orí ẹ̀ dànù. wá àwa ò bá tìjà wa o ṣó yí ẹ tó bá ti corporate. blood no go flow. ṣùgbọ́n tó bá lọ ní bastard nìyẹn tó lọ sórí kúkú tó cooperate. lọ́rùn tó sọ̀rọ̀ everywhere. ó ti yé ẹ bẹ́ẹ̀. ẹ má bínú kí lẹ fẹ́ ẹ wò ó ìyàwó àtọmọ mi ò sílé ó ti wà lábroad nǹkan tẹ bá fẹ́ pápátá ni màá ṣe fún yín ẹ please ẹ jọ private apartment mi báyìí ẹ please anything tẹ bá fẹ́ i will do it. ìyàwó àtọmọ tí ò sílé àgbẹ̀ ajá mọmọ tiẹ̀ fúlọọmù ókè àwa yẹn làwọn ọmọ bó ṣe ń lọ sábrọd no long cap wọnú lé ń sìn gbogbo àwọn valuable things tó bá wà nílé yẹn kó lọ kó jáde asap. kò sówó ń bíbà yìí ẹ tí n bá lówó máa ti fún yìí anything tẹ bá fẹ́ aside from money ẹ wò mọ́tò ló wà ń bíbà ẹ máa kó everything lọ. ẹ̀yin guys this man say he no get anything èmi fẹ́ gbà á gbọ́ ìyàwó àtọmọ ẹ̀ ò sí nàìjíríà kí dẹ́ lòun ṣì ń dúró ṣe ẹja waste ẹja pamọ́ àyè. Ah, àṣà ah, ah, ẹ má pa mí sà dájú ẹ má pa mí mọ́mí ẹ má pa mí mo lówó mo mọ̀ èèyàn mo léèyàn ah mo mọ̀ yẹn mo ní owó mo ní dọ́là mo ní pounds nílé ah mo ń parọ́ tẹ́lẹ̀ ni mo ní owó mo ní diamond. Did I tell you the most beautiful woman in the world? Am I? How about we ride them together? I'll drop you. Really? One time now you'll be shouting you're your dogu. Tó bá jẹ́ lórí yẹn ni wọ́n náà rò pé dogu ni mí náà. You know what I can do. babe. Only mo miss meeting mi ṣá. But kí ló fi jí mi now. Máyọ̀wá kí ló ṣẹlẹ̀? Mo ti bẹ̀ láti jó ẹ. Máyọ̀wá jẹ́ yẹ́ Yeah, yeah, yeah. rẹ̀ mi sẹ́, mo fẹ́ sùn. Báwo ló ṣe máa ṣe kó challenge ọkọ ẹ̀? Jáṣinú máa wọ̀ Jáṣinú máa wọ̀. Mo ń ṣe inú máa wọ̀ Are you tired of me? Listen to me, Angela. I am not tired of you. I am tired of using these drugs. What is sú mi bí lè máa lògùn lójoojúmọ́ tó gbé fẹ́ satisfy yẹn náà. Ṣẹ̀rí láìfi Your ọba call on me. lọ́run rí mi, èèyàn dúdọ̀ lè ṣe kéèyàn rí mi náà. Ṣé bó níbi tí ìfẹ́ èèyàn bá wà, òun lọ́kàn èèyàn wà náà? This is your responsibility I know. It is affecting me. Nǹkan tó ń try láti sọ ni pé ọkọ ẹ̀ ò meet up pẹ̀lú desire He used to. In fact, he used to do it. Oh did they stop me. He just changed. What are you talking about? Every time, sex, sex, sex. To make my mini. Angela, did you say love? No, last weekend you did the same thing now. Oh, Wale now. You're sharing my shame. She will love the same. To them, mommy, to monitor me. tó mọ̀ pé kò sí kankan tí mo lè ṣe sí Gabriel. ṣe mo bí tí Christine àti ti ṣe láti ṣe in the past. and you're telling me kò sí there is a problem please talk to me Angela. Come mọ́.

ọtí gògó fà ó máa jájú ẹ lówó ọwọ́ ìfún ẹ ò sọ pé ò ní gbà wọ́n sọ pé ò sọ pé ò ní gbà ó ẹ àìlera àìlera wàá mọ̀ ọmọ àmà nílá ọmọ àmà nílá òkú tó ṣokùnkùn lójú ara jẹ kedere ní lójú ọlọ́run ọba ibi yorùbá ní lóbodè pálábá wọn sáré sáré àfàpájúdé ajílẹ̀ olùlọ́ọ̀bẹ̀ kò fi wàdú sọ wọ́wọ́